ẹ kalẹ̀ ẹ̀yin ọmọ káàárọ̀ òjire ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi àti àsìkò tẹ́ bá gbọ́ mi nílùú tọ̀dọ̀ yín ó ẹ ṣe ojú òní tì mo dúpẹ́ gidigidi lórí bí ẹ ṣe dúró tì mí lórí the last three video àti bí subscription yẹn náà bó ṣe wáyé bẹ́ẹ̀ ṣe ń subscribe sí orí Sokoti TV ọlọ́run ò ní jẹ́ kí ìbàjẹ́ ó jẹ́ tiyín mo sọ fún yín pé yín lè lè gbé mi àwọn kan ní over one million subscriber èmi ń ṣe ìpè ten thousand mo dẹ̀ mọ̀ pé láàrin inú oṣù tuntun tá a mú yìí ẹ lè sọ di two million tó bá wù yín ẹ lè sọ di two million kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe kò dé ná wa lówó kákan rọra táàpù ẹ̀ báyìí lásán náà ni mo dúpẹ́ lọ́wọ́ yín tó ẹ̀yin ọmọ Yorùbá ẹ dákun ẹ mọ̀mọ̀ jẹ́ ká fojú wa sílẹ̀ aburú mọ̀ tó ń ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kí àwọn agbanipa àbí kí ló ń porúkọ wọn kí wọ́n ó sì yìnbọn pa odidi ọba méjì nílẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan náà ọba mẹ́ta ni ìkan escape wọ́n pa méjì ní fọnáfọ̀sù. ah bí bàbá wa Bọ́lá Ahmed Tinubu bí ìjọba Buhari ṣe le tó wọn ò pa ọba méjì nílẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan náà ó ti túmọ̀ sí pé ó ti wá worst báyìí ó ti dojú ó ti dojú ẹ̀ ẹ̀rí pé gbàkan táwọn kan ń sọ̀rọ̀ tí wọ́n ń dẹ́rù ba àwọn èèyàn èmi náà mo jáde pé kán má dẹ́rù ba wọn mọ́ pé à èwo ni wọ́n ti dénú gbó wọ́n ti dénú gbó wọ́n ti dénú gbó ṣé n tí wọ́n ń sọ ń gbà náà kò wà justified báyìí ṣé nǹkan tí wọ́n ń sọ yẹn ṣé kò wà justified báyìí odidi ọba méjì lẹ́ẹ̀kan ṣoṣo ọba wa wá di ẹni tí wọ́n ń gbé tí wọ́n ń gbé sí ẹ̀yìn police van olúwa o olúwa o olúwa o olúwa o ẹ̀yin gómìnà ilẹ̀ yorùbá shame on you pàápàá jùlọ tí gbogbo rádàrádà ìbá ṣẹlẹ̀ ní stéètì ẹ̀ shame on you ẹ̀ ń gba owó security ẹni àmọ́ tó bá dẹ̀ tó ń wù yín lẹ́ lè ná nínú owó ìṣúná ìlú lórí security tó important jù ni pé kẹ̀tẹ́rà kan ti fún. now ẹ̀dẹ̀ ń wo irú aburú yìí tó ń ṣẹlẹ̀ nínú ìlú tẹ́ ẹ jọ tẹ́ gómìnà lórí. bọ̀kú tó di pé máa bú ẹ̀yìn síwájú. Si mo investigate nǹkan kankan mo wá gbọ́ nǹkan kankan tí mo wá fẹ́ fi ṣe ìbéèrè lọ́wọ́ gbogbo èèyàn wọ́n ní gbogbo nílẹ̀ mọ iṣẹ́ tí drone ṣe èmi believe pé by now gbogbo oko tí ń bẹ nílẹ̀ Yorùbá pátápátá ló yẹ kẹ́yìn gọ́fúnà wa ti kó drone náà dá sí i tẹ́ ẹ máa fi dictate n tó fẹ́ ṣẹlẹ̀ kò ní jẹ́ pé ńgbà tó bá ṣẹlẹ̀ tán ni head of state máa ṣe pariwo ẹ̀ gbọ́dọ̀ mọ́ wà wọ́n rí kò ní jẹ́ pé ńgbà tó bá ṣẹlẹ̀ tán làwọn gọ́vùnà máa pariwo ariwo ariwo ariwo ẹ̀sìn lásán lè mérí sí gbogbo àwọn tẹ́ ẹ pariwo lẹ́ọ̀ lórí mélòó ni wọ́n ní wọ́n rí mú ẹni tó pa Bọ́lá Àgìṣẹ́ Tinubu ni àbí gbogbo èèyàn náà kọ́ ló sọ pé kí wọ́n wá wọn kí ló jẹ́ eh, eh, eh, prevent wọn. tó jẹ́ pé ìgbà tádàwó yẹn ṣẹlẹ̀ tán lè wá ń pariwo kẹ́ máa wá wọn kẹ́ kó drone dà sínú gbó kẹ́ fi mọ́ ṣe surveillance tí mo wá gbọ́ tó yà mí lẹ́nu jù láyé I stand to be corrected torí wọ́n sọ fún mi ni ó ní wípé àwọn gómìnà wa ní ìpínlẹ̀ wọn ìpínlẹ̀ wọn ni wọ́n ti yan kálukú sórí àga àléfà tó jókòó sí báwọn gómìnà yẹn ṣe ní immunity bí president ṣe ní immunity bẹ́ẹ̀ ni àwọn gómìnà yẹn ní immunity kò sí nǹkan tí wọn ò lè ṣe lásìkò tí wọn wà lórí oyè ọkàn jẹ́ pé wọ́n gbọ́dọ̀ ṣe dáadáa torí tẹ̀ bá ṣe dáadáa tẹ̀ bá kúrò lórí oyè tán á fi ọ̀rọ̀ rẹ̀ bí yín ọ̀rọ̀ ẹ̀dá tẹ̀sí á fi bí yín. náà wọ́n wá ní pé wọn security national security adviser ni ò approve ẹ pé wọ́n gbọ́dọ̀ lọ kọ́kọ́ síìkì wọ́n gbọ́dọ̀ lọ gba àpúrúfà lọ́wọ́ national security officer wa ah. ẹ̀yìn àkókò fẹ́ yí ni national security adviser national security adviser wa ni ó ṣẹ̀ṣẹ̀ gífù go ahead fún àwọn gómìnà wa tá a dìbò yàn nípínlẹ̀ wa tí wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú òun wípé ẹ bóyá ẹ máa protect àwọn èèyàn yín or ẹ máa protect àwọn èèyàn yín ìbọn kọ́ ni wọ́n sọ lọ pé ìbọn ni wọ́n sọ fún pé wọ́n fẹ́ rà o drone ẹ dákun ṣé drone ṣé ìbọn ni drone ni ṣé wọ́n fi drone pààyàn ni tí ó fi jẹ́ wípé national security adviser ò ní gbà fún àwọn gómìnà láti lọ ra drone ẹ dàgbà ẹ má bínú ọ̀rọ̀ tí mò ń sọ yìí bí wọ́n ṣe sọ fún mi ni o i stand to be corrected o ó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ o tó bá jẹ́ pé ó rí bẹ́ẹ̀ a jẹ́ wípé aṣíwájú bọ́lá ahmed tinubu tí mò ń gbósùbà fún mo withdraw ṣùgbọ́n àmì tó bá jẹ́ pé ó rí bẹ́ẹ̀ torí ẹ kẹ́ ẹ mọ̀ wípé di ó ń lè tè tẹ́ ẹ fi lè gba oríjì jù nínú ìjọba yìí ó ní kí amọ̀ lose life and property ma and primary iṣẹ́ yín láyé iṣẹ́ àkọ́kọ́ tí constitution orílẹ̀-èdè gbé fún yín òun náà ní kẹ́ ẹ protect life and property of the citizen of the citizens láì ṣe yẹn ṣe mọ̀ pé ẹ ti ń ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan tó ń da tó ń da tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ń rí sí i èmi náà wà lára àwọn tó rí àwọn nǹkan kankan tẹ̀ ti ṣe dáadáa ṣùgbọ́n kò yọ kò sẹ́ni tó rí pé ẹ ṣe nǹkan kan tó dáa kò sẹ́ni tó rí pé ẹ ṣe nǹkan kan tó dáa kí nǹkan tí ẹ ṣe tó dáa tó lè mọ̀ rìflẹ́tì àfìgbà tẹ́ ẹ bá dojú wàhálà ògùn kọ tó ń gba ẹ̀mí èèyàn tó ń jó property wọn tí wọ́n ń ba property wọn jẹ́ àwọn tí wọ́n ń jí wọn gbé tí wọ́n mọ̀ kílèmù owó ńláńláńlá ìgbà tí ìyẹn bá dópin làwọn ayé ni àwọn iṣẹ́ gidi tẹ́ ti ṣe lábẹ́nu yìí ló tó lè bẹ̀rẹ̀ sí mọ́ farahàn ẹ dákun sókù mọ́ ń sin bani ṣé bẹ́ẹ̀ bá wá tó ìlú ṣe tí epo petrol tó bá padà sí fifty naira per litre ṣé àwọn tó bá ti kú yẹn wọ́n ẹ̀jọ́ yẹn mọ́ sáwọn tí wọn bá ti kú wọn enjoy gbogbo tẹ ẹ bá ṣe mọ́ bẹ́ẹ̀ gbogbo tí ó sì ń kú yẹn náà lájọ tẹ̀ ká dìbò fún yín so ẹ̀mí tiwọn ló yẹ ká fi ẹ̀mí tiwọn ló yẹ ká fi ra dáadáa tẹ̀yìn ó sì fún wa tó bá jẹ́ wípé lóòótọ́ ni àwọn gọ́fúnà sì ṣẹ̀ṣẹ̀ ní à ni wọ́n tún gbọ́dọ̀ lọ gbàṣẹ lọ́wọ́ national security adviser tí ẹ̀yin dẹ̀ débẹ̀ yẹn tẹ́ ẹ̀ yí padà pé kíkiní yẹn wọ́n bàyè lórúkọ jẹ́ torí orúkọ yẹn ti fẹ́ bàjẹ́ o wọn ò pa ọba méjì níjọ́ kan nílẹ̀ yorùbá o bí ìjọba buhari ṣe worst tó ọba méjì níjọ́ kan ṣoṣo nílẹ̀ yorùbá ó lè jẹ́ pé wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n pààyàn lóńdó wọ́n pààyàn káàkiri káàkiri èèyàn ti pa nínú chọ́ọ̀chì mẹ́yẹn ò lóǹkà ṣùgbọ́n ọba méjì ọba alẹ̀ Yorùbá méjì lẹ́ẹ̀kan orí yìí ni wọ́n ti ṣe tí ẹ bá wá ń wò níran hmm, ibi tí ẹni yìí dé Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ tẹ́ débẹ̀ èmi ò lè parọ́ fún yín o ẹ wò ẹ̀yin olóṣèlú tí bá ń bí ẹ lè pa mí bẹ́ẹ̀ bá pa mí two hundred irú mi ó dìde two hundred irú mi yóò dìde wọ́n dẹ̀ sọ the same thing tí mo sọ yìí ẹ wàá regret pé ẹ pè mí dànù torí ẹ ní láti regret pé ẹ pa mí dànù torí mo ti bá yín ṣe dáadáa sẹ́yìn wàtí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó débẹ̀ mo mọ tójú mi rí mo mọ táwọn èèyàn sọ fún mi mo mọ èpè táwọn èèyàn ń sẹ́tọ̀ wọn a máa sẹ́pẹ̀lẹ̀ ọmọ mi sẹ́pẹ̀lẹ̀ ìyàwó mi nà kọ́mẹ́ǹtì tí mo fi ń polówó yín sórí YouTube tí o bẹ bá débẹ̀ tán ṣé irú wa yìí náà ó yẹ ká fi kú sí fàjẹ ni àbí nígbà tí wọ́n bá ti pọ́ bá ta lè mí ẹ dákun torí ọlọ́run ta ní èmi ta ní sokoto alágbẹ̀dẹ ọ̀run nígbà tí wọ́n bá ti ń pa àwọn ọba wa. having said that òtítọ́ kan farasin tí mo mọ̀ pé ẹ̀yin ọlọ́pọlọ ilẹ̀ yorùbá ẹ̀ẹ́dẹ̀ gbà lọ́wọ́ mi bẹ́ẹ̀ ẹ̀yin yorùbá ẹ má fi àwọn olórí ẹlẹ́sìn ìjọba mọ́ nílẹ̀ Yorùbá shame on us ojú tì wá dójú tì wá Yorùbá pé wọ́n mú àwọn ọba méjì wọ́n sì fi ìbọn pa wọ́n ní ilẹ̀ Yorùbá ẹ dójú tì wá ẹ dójú tì wá irú bàbá wa Gani Adam ọlọ́lọ́mọ yìí ìbọn tí wọ́n ti fi kó tí wọ́n ti fi fèsì irú àwọn yẹn láyé àwọn ọmọ rẹ̀ rẹpẹtẹ nínú OPC olùlọmọ yìí bọ́tà ti fi fèsì àwọn yẹn bàbá mi Kamaru pírẹsidẹ́ǹtì eh, Àgbẹ̀kọ̀yà worldwide olùlọmọ irú iye bọ́tà ti dojú rẹ̀ kọ àwọn yẹn àwọn ọmọ lẹ́yìn wọn àwọn àtàjọ ọmọ lẹ́yìn wọn olùlọmọ iye bọ́tà ti dojú ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wa tí ò sì ṣe wá ní kankan wọn wá mú odidi ọba wọn dẹ̀ fi ìbọn pa wọn dànù ẹ mọ̀ pé kíní yẹn yẹpẹrẹ Yorùbá jù ẹ mọ̀ pé kíní yẹn ẹ wo ok kí lọ́ba kẹta ṣe escape àwọn ọba tó tó ọba kí ló ṣe escape kí ló ṣe escape ọba kì í ṣe ẹlẹ́sìn kan ẹ má jẹ́ atara wa jẹ mọ́ gbogbo ẹni tó bá ti jẹ́ wípé olórí ẹlẹ́sìn ni ìbá àṣẹṣe kìrìsìtẹ́nì ìbá àṣẹṣe mùsùlùmí ìbá àṣẹṣe oníṣẹ̀ṣe tó jẹ́ pé ló gbélé rí ẹ má fi wọ́n jọba mọ́ pàápàá bó tilẹ̀ jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe yẹn gangan ni ó yẹ kó jẹ́ ọba àwa ẹni tó bá gbé pé ẹ̀sìn ìṣẹ̀ṣe lọ́wọ́ torí ìṣẹ̀ṣe àwọn bàbá rẹ̀ ni ó mọ̀ tẹ̀lé kì í ṣe pé nǹkan tí báìbù wa sọ fún wa láti Jerusalem àbí ìlú wo ni báìbù ti kì í ṣe nǹkan tí alukura ìwà sọ fún wa láti Saudi kì í ṣe ìyẹn ni wọ́n mọ̀ tẹ̀lé wọ́n tẹ̀lé òfin wọ́n tẹ̀lé àṣà wọ́n tẹ̀lé ìlànà ẹni tí kò bá ti lè tẹ̀lé ẹ̀sìn àti àṣà alẹ̀ Yorùbá ẹ má fi wọn jọba ẹ bẹ́ẹ̀ sì máa wéèsì wọn dànù lélẹ̀ yìí bẹ́ẹ̀ sì máa wéèsì wọn dànù lélẹ̀ yìí àwọn ọdẹ ordinarily ọdẹ nínú nínú ní ilẹ̀ Yorùbá wọn ò lè fìbọn pa àfọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó bá dalẹ̀ wọn lè fìbọn pa wọn àwọn àmọ̀tẹ́kùn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọ̀jẹ̀ ni wọ́n kan tó débẹ̀ yẹn OPC ni wọ́n kan tó débẹ̀ yẹn Àgbẹ̀kọ̀yà ni wọ́n kan tó débẹ̀ yẹn wọn lè fìbọn pa wọn wọ́n máa ń yin ìbọn máwọn ṣeré ni odidi ọba aláwádìí ẹni tí wọ́n ń fìbọn pa ẹ̀yin ọmọ Yorùbá ẹ ronú yín fún àwọn tẹ́ ẹ bá máa fi jọba having said that àwọn kan ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé báyìí mo dúpẹ́ gidigidi lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá àwọn ọ̀rọ̀ kan kéékèèké kan wà tí mo fẹ́ touch kó tó di pé màá lọ síbi nǹkan tí mo fẹ́ sọ nípa bàbá wa Prophet Ṣẹ́gun Adébáyọ̀ àtàwọn míì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti rán mi sí bàbá Adébáyọ̀ àti Àṣàbí wọ́n fẹ́ gba nọ́mbà àwọn lọ́wọ́ mi mo dẹ̀ ti béèrè gbogbo èsì táwọn méjèèjì fọ̀ fún mi ẹ̀ẹ́rì ẹni tó bá ní kí n fi tòun síbẹ̀ tí n bá parí ìkíní màá padà lọ fi nọ́mbà òun tọ̀ màá fi síbí tẹ́lẹ̀ mọ́ láǹfààní àti pè fúnra yín ẹ̀yìn ni màá pè mí dàrẹ́kìtì mọ́. gbogbo nǹkan láyé yìí ló ní àsìkò ẹ jẹ́ ká ṣe dáadáa gbogbo yín lẹ mọ olú ọmọ olú ọmọ gbogbo ìgbà tí mo wà ní Yorùbá nation ọ̀rọ̀ olú ọmọ àti aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni mo máa ń gba ìpè jùlé lórí àwọn kan ó ṣépè fún ìdílé ara wọn láì ṣe tèmi wọn ó ṣépè fún ọmọ wọn láì ṣe tèmi láì ṣe mi lórí pé mo ṣe ń sọ̀rọ̀ wọn dáadáa ẹ dákun ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣọ́ra tí ọ̀rọ̀ bá kọjú sẹ́nìkan yẹn ní kọsẹ́ lómiì ó ṣe máa fọ́ọ̀sì tèmi pé n tó kọ sí wọlé yìí yẹn ni mo gbọ́dọ̀ sọ pé mo rí ni mo gbọ́dọ̀ sọ pé ètò àwájú tó kọ sí mi ni mo rí mo sọ fún yín wípé ẹni yìí máa ń ṣe dáadáa fún mi kan tẹ bá wò dáadáa ẹ i pé ẹ sábà rí mi pẹ̀lú ẹ̀ púpọ̀ ṣùgbọ́n ó ń ṣe mi èyí kan kí n máa jọ nítorí pé mo wà nínú Yorùbá nation mo lè sọ wípé mi ò lè condemn ẹ̀ ẹyẹ lè bó lè jẹ kó lè mú kó dọjọ́ kókó so ẹ̀yin sọ̀rọ̀ sí ntẹ́ ẹ bá ẹ jẹ́ kémi náà sọ̀rọ̀ títí bá rí bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ̀rọ̀ òun náà wọn ò rí ojú ọmọ gbámú ń bìbà yìí wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní kinní kan náà ni kálukú wọn ń sọ wọn rí nǹkan kan pàtó gbámú wọ́n ń gbowó ń gbowó ta wọ́n ń ṣe nǹkan kan ní kálukú wọn ń tọ̀. ṣùgbọ́n lónìí tí mo fi mẹ́nu débi ọ̀rọ̀ ni pé hmm, àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká o. ẹ jẹ́ ká fẹ́ràn ara wa o ẹ ẹsẹ̀ gìrìgìrì ilé àjọfẹ́ bájọfẹ́ bá kú àníyàn nìkan kan máa o ó dàbí ọ̀rọ̀ kan tí ọ̀gá mi tó sọ fún mi ní ọdún tí wọ́n kú ọ̀gá mi ajímọ̀bí ni mò ń sọ́gbọ́n fún ajímọ̀bí wọ́n ní sokoti pàtẹ́pàtẹ́ lẹ́yìn tí ọjà bá ti tú yóò kó pàtẹ́pàtẹ́ pé kí ló sọ fún ọ wípé kì í ṣe ìgbà tí mo kúrò lórí oyè ni màá ṣẹ̀ṣẹ̀ ṣe ìrànlọ́wọ́ tó yẹ kí n ṣe fún wọn ó lè jẹ́ pé mo mọ̀ pé mi ò ráyè ṣèrànlọ́wọ́ fún ẹ tó tọ́ ṣùgbọ́n inú mi dùn pé ó tiẹ̀ fẹnu sọ jáde pé àbá ọ̀gá bẹ́ẹ̀ ṣe ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn tó pé àwọn èèyàn tó ń wá ṣe ìrànlọ́wọ́ fún yẹn àwọn òdìdé kí wọ́n sọ bíi tiẹ̀ yẹn ló jẹ́ kí inú òun dùn sí nǹkan tẹ́ sọ pé kí n máa wo sọ àárín yẹn kú ọ̀túnla pé gbogbo àwọn èèyàn tí ó tẹ̀lé òun lọ sí swarin pé eighty to ninety percent wọn ni ò ní gbóhùn padà tọ́jẹ́ pé new governor yẹn ni wọ́n ń bá a lọ sílé so ọjà ti tú nìyẹn ó ti kú pàtẹ́pàtẹ́ yẹn pàtẹ́pàtẹ́ yẹn ara rẹ̀ ní ìwọ sòkòtì kí ló sọ fún ọ pé gbogbo ọjọ́ tí mo kú tó kù tí màá lò láyé mi ì ní lè da ẹ̀fà lọ́wọ́ gòkè tí mo lè ṣe gómìnà ọdún mẹ́jọ ọ̀rọ̀ tán sọ fún mi nìyẹn so òun ni mo fẹ́ fi bá olúọmọ náà sọ̀rọ̀ olúọmọ báyé ti rí lórí yìí o àti ẹ̀dùpẹ́ lọ́wọ́ àwọn kọ̀ọ̀kan tí wọ́n ń sọ̀rọ̀ nínú àwọn nínú àwọn tí wọ́n rí jẹ nínú àwọn tí wọ́n rí jẹ tán rí mu látara ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ra mọ́tò fún mo mọ àwọn tó kọ́lé fún tọ́jú pé wọ́n wá ralẹ̀ wọ́n á bẹ mo mọ àwọn nǹkan tó ṣe fún wọn bàbá èèyàn lórí wọn èèyàn mélòó ló lè jáde ń sìn kó tiẹ̀ sọ nǹkan kan lórí ọ̀rọ̀ ìlú ọmọ sórí ẹ̀ YouTube bẹ́ẹ̀ ló ṣe ń kun olú ọmọ tó yẹn èèyàn mélòó ló lè jáde ìgbà tó le kókókókó èmi jáde náà bó ṣe ń yọ fẹ́yìn kọ́ ló ń yọ fẹ́mi ní ọ̀dọ̀ ẹni yẹn èyí tí mo kàn mọ̀ pé compulsory ni pé ẹran ọdún iléyà mi yóò fi ránṣẹ́ sí mi yóò dẹ̀ fowó ránṣẹ́ pẹ̀lú ẹ̀ láti ọdún tí mo ti wà bàdàn torí láti kọ́ ló ti bẹ̀rẹ̀ ìyẹn ṣúọ̀ jù ìyókù ń jọ ń bá rí ẹ̀yà fún mi lówó yóò fún mi. now ẹ̀yin tẹ́ ẹ máa ìdá tó wá ń ṣe é fẹ́yìn ẹ̀yin ṣe máa expect pé àìdá tó ń ṣe fẹ́yìn ẹni mo gbọ́dọ̀ mọ̀ rí mi gbọ́dọ̀ rí dáadáa tó ń ṣe fọ́dọ̀ tèmi. oore o ilé ayé ṣe ríra rí àwọn tí wọ́n ń ṣe yéṣù bí ìjọ náà lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n dákẹ́ ni wọn ò lè sọ̀rọ̀ mọ́ báyìí nítorí káwọn èèyàn máa àtáàkì wọn lórí íńtánẹ́ẹ̀tì wọn ò lè sọ̀rọ̀ lóòótọ́ àwọn kan sì wà ń bẹ̀ ń sìn tí wọ́n sì ń fi loyalty wọn tí wọ́n sì ń so loyalty wọn àwọn bíi igwe àǹkó tó ń so loyalty wọn tí òjò bá ń pa ọ̀kan àwọn ọ̀rẹ́ gbogbo wa lọ́jọ́ ń pa gbogbo wa ló yẹ kó jọ pa. báyé ṣe rí gẹ́lẹ́ òun lè rí yẹn gbogbo àwọn tó kọ́lé tó ra mọ́tò tó ṣe gbogbo ẹ̀ látara olú ọmọ àwọn dà lónìí kí ni wọ́n rí sọ sí ní tó wà nílẹ̀ ẹni tí mo wá fẹ́ ẹni tí mo fẹ́ tí mo fẹ́ bá sọ̀rọ̀ jù òní Ṣẹ́gun Mr. Ṣẹ́gun ẹ káalẹ́ mi ò ní àǹfààní àti rí yín àláǹfààní àtijọ́ dúró sọ̀rọ̀ báyìí rí ṣùgbọ́n mo láǹfààní àti mọ̀ pé ẹ̀yin náà ti ṣe dáadáa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí wọ́n máa ń sọ sí mi létí mi wàá lè sọ pé nítorí pé ẹ ṣe kankan fèmí yẹn kí n mọ̀ rí pé ẹ ṣe dáadáa torí pé àwọn tẹ́ ẹ ṣe dáadáa fún díẹ̀ díẹ̀ díẹ̀ sọ fún mi sẹ́yìn wọ́n dẹ̀ lẹ́tù tó ń ṣe dáadáa yẹn náà lọ́wọ́ báyé ṣe rí lẹ́rí yìí o but advice kan ni mo fẹ́ fún yín ṣé ẹ rí tí òjò bá ń pa iyọ̀ inú òrí máa ń dùn ni o tójò bá ń pa òòrùn ẹ mọ̀ pé tójò bá ti pa iyọ̀ yóò flọ́ọ̀ṣì ẹ̀ dànù ni tẹ́ẹ̀ ní rí nǹkan kan tó ń jẹ́ ọmọ orí ọmọ á dunnú ṣùgbọ́n òrí yẹn ti gbàgbé pé ní kété tí òòjò bá dá báyìí òòrùn ni ó yọ òòrùn náà dẹ̀ rèé kì í ṣe ọ̀rẹ́ òòrí òòrùn ọ̀wà yọ òrí yẹn náà pátápátá advice mi ni wípé ẹ mọ́ fojú lẹ̀ o àwọn tí wọ́n ti ń kọ ọ̀sánà fún olúwọmọ. Eh, eh, nígbà tí wọ́n fojú kojú wẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ní wọn ló ti sá padà sẹ́yìn yín ṣe o ẹ má jẹ́ kí wọ́n tì yín dùra yín ẹ máa ro ìgbà kọ̀ọ̀kan tí ó ti jọ dùn rí láàrin ẹ̀yin méjèèjì pàápàá jùlọ ntẹ́filé bá mi pa ẹ̀gún rẹ nínú ìran Yorùbá ó ní wípé àwọn tí wọ́n dalẹ̀ lọ́dọ̀ tí àtàwọn tí wọ́n dalẹ̀ lọ́dọ̀ olúwọmọ yẹn ẹ jẹ́ kójú tì wọ́n only one reason lójú fi lè tì wọ́n ẹ jẹ́ kí wọ́n wá rí i pé cordiality tó wà láàrin ẹ̀yin àti olú ọmọ ń sìn ó lè kọjá àtàtẹ̀yìnwá kólú ọmọ máa sọ dáadáa yín lójú àwọn ọmọ tí ẹ bí kẹ́yìn náà máa sọ dáadáa tó lú ọmọ kẹ́dẹ̀ máa wára yín kẹ́ máa láǹfààní àti ríra yín ẹ rí i pé ẹ pa àwọn ọ̀tá kú pátápátá ọ̀tá ó tètè mọ̀ wípé èèyàn kì í ẹyẹlé òní kò yẹ kó bó lé jẹ kó bó lé mu kó dojú ọkú kọ yẹ rí i lóòótọ́ iṣẹ́ yín ibi tíṣẹ́ yẹn bá wà náà lèèyàn máa wá sí ṣùgbọ́n níbi èèyàn ó ṣe rìn ṣé ṣẹ́gun fẹ́ sọ fún mi pé tí olúwọ̀n bá mú ọmọ wá sọ́dọ̀ ẹ̀ ń sìn pé ṣẹ́gun bá ń fún ọmọ ẹ̀ ní gáràjì sí olúwọ̀n ṣé ṣẹ́gun ò ní ṣe ni àárín wọn ti fìgbà kan jọ borí ṣẹ́gun ti dúró pa lẹ́yìn aṣíwájú lẹ́yìn Olúọmọrí tó ti dúró pa tọ́fẹ̀mí ẹ̀ dúró so tí nǹkan kan bá ṣẹlẹ̀ lénìí ẹ jẹ́ ká rí bíi kádàrà àti àyànmọ́ kò sí ẹni tó lè sáré kọjá kádàrà kì í ṣe wípé nítorí pé Olúọmọ ò dáa ní tó ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀ kì í ṣe pé nítorí ṣégo dáa ju Olúọmọ lọ ní tó ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan pẹ̀lú àsìkò tiwọn tásìkò kan bá ti wá dé kẹ́dà gbà fọlọ́hún Mr. Shego ojú ò ní tì yín ò ní ṣàṣìṣe pẹ̀lú òkú ọlọ́run ò ní ṣìṣe ẹnu tí wọ́n fi ń pe olú ọmọ yẹn wọ́n para máa fi pè é sìn ni mo fi fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ lórí ẹ̀ mo mọ̀ pé ẹ̀yin gangan tẹ́ ẹ jẹ́ ọ̀gá wọn ẹ̀yin kọ́lẹ̀ máa ń fa wàhálà ń gbòòrò ìjà tẹ̀yìn máa ń jà tẹ́ máa fẹ́ tẹ́ fẹ́ kúlé lórí táyé fi ń sọ yín lẹ́nu ni wípé ọmọ tó lóyè àsìmí wọn ò lè fìyà jẹ máa gbìjà ọmọ tó lóyè àsìmí ìdí kọ́ sí pé ẹ gbìjà àwọn ọmọ tó lóyè àsìmí yẹn táwọn ọmọ yẹn ń fà kọjá agbára wọn jọ̀gọ̀dọ̀ tí wọ́n ń fà gbòòrò ó agbára wọn because wọ́n ti mọ̀ pé bó ti wulẹ̀ ó lè tó ẹ̀yìn ó gbà wọ́n sílẹ̀ tí ẹ bá ń jẹ́ kí kálukú ó rí wípé tó bá ṣe àìdá ó lọ nìyẹn o òbí ìbò lọ nìyẹn kò kàn mí o ẹ rí i pé ìyípadà rere ó dé bá iṣẹ́ union yẹn tí ìyípadà rere bá dẹ̀ ti bá iṣẹ́ union ẹ̀yin tẹ́ ẹ bá wà union ordinary eh, association ni ẹ̀yin tẹ́ ẹ̀yin tẹ́ ń darí rẹ̀ gangan ní ẹgbẹ́ yẹn ẹ rí i pé tí ìrọ̀rùn bá ti dé ìrọ̀rùn gidi ìrọ̀rùn ẹyẹ tí ìrọ̀rùn bá ti dé bá orúkọ yẹn ìrọ̀rùn yẹn máa dé bá yín ayé ò ní sọ̀rọ̀ yín láì dáa mọ́ ṣégò ẹ̀jọ̀ torí ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ bá mi mú nǹkan tí mo ṣe yẹn lọ́kọ̀ọ́kọ́ dọ̀sí ẹ jẹ́ wá sọ àsọtẹ́lẹ̀ ṣe mọ̀ pé kì í ṣe pé yín náà máa ṣe lọ láéláé ni gbàkanlẹ̀ yín náà máa ṣe dé tẹ́tọ̀ fífi àdàgbà ètò lọ sí ọ̀dọ̀ ẹlòmíín gbogbo táwọn èèyàn tí wọ́n ti tẹ̀lé olúwa bá ṣe fún yín lónìí tí wọ́n bá ṣe fún olúwa lónìí wọ́n bọ̀ wá ṣiṣẹ́ yín náà lọ́la o ẹ má jẹ́ kó surprise yín o lẹ́yìn tí wọ́n ní fún yín wọ́n sift ẹ̀ síbòmíì o pẹ̀lú ìfẹ́ kó lu ọmọ náà mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tán sift lọ́yàtì yẹn náà àti jẹ́ àti mu wọn ló lé wọn lọ́bẹ̀ o ó kàn jẹ́ pé téèyàn bá ṣerú ẹ̀ náà ìyẹn máa ń fi ìyẹn máa ń fi ọmọlúwàbí kan tó bí ìyẹn tó ṣe jẹ́ nìyẹn mo wá fẹ́ sọ ti ọ̀rọ̀ fídíò mi dálé lórí gangan òun ni ìfẹ́ ah èèyàn mọ̀ ní ìdí àti máa ṣe dáadáa o èèyàn mọ̀ ní ìdí àti máa ṣe dáadáa o a ní gbin àlùbọ́sà kàkà ẹ̀fọ́ bàbá wa Ṣẹ́gun Adébáyọ̀ prophet prophet Ṣẹ́gun Adébáyọ̀ a ah! mo kí yín o mo yè yín o ọ̀nà kan fẹ́ kẹ́ ló mú kinní kan dání àfa àwọn lọ́tà àfa prophet àwọn lọ́tà prophet pastor àwọn lọ́tà pastor mo ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan òye tó ń dùn mí jù ni pé ókè. Okay gbogbo ní tàjọ sọ yìí mo rìkọ́ọ̀dù ẹ̀ sílẹ̀ o ṣé mo lè rìlé ẹ̀ lórí ìkíni ah ẹ dákun o Mr. Tokoti ẹjọ́ o mo súnmọ́ wọn dáadáa o wọ́n ti ràn mí lọ́wọ́ rí o wọ́n ti ṣe kí ni ẹ̀yìn kan tiẹ̀ sọ mi pé tí n bá sọ̀rọ̀ níbi tí wọ́n sọ̀rọ̀ fún mi dé ẹ ti mọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ah mo súnmọ́ wọn gan o ah mi ò gbọ́dọ̀ torí o ti mọ̀ pé o dárúkọ ẹ fún mi kó tó bẹ̀rẹ̀ o dẹ̀ mọ̀ pé àìdáa ló ń sọ tó bá jẹ́ pé nǹkan tó ń sọ yẹn nǹkan tó ó jẹ́ òótọ́ ni ò ní ní kí n má sọ jáde nígbà tó ò fẹ́ kí n sọ jáde kí ló wá sọ fèmí fún ìwọ fẹ́ kí mi ó gbénu tiẹ̀ lọ sọ àwọn nǹkan tó wá sọ fún mi níbàjẹ́ nípa ẹnìkan mi ò sọ fún yín pé prophet yẹn mi ò sọ fún yín pé saint ni wọ́n rí mi ò dẹ̀ ní sọ láéláé Jésù ṣe àṣìṣe Mohammed ṣe àṣìṣe ẹ̀ mọ́tàlá yín yẹn Ọlọ́run nìkan ló mọ̀ kò sí ẹni tí kò sí èyàn tó jẹ́ ẹlẹ́ran ara tí ò lè ṣàṣìṣe kò sí èyàn tó jẹ́ ẹlẹ́ran ara tí ò gbé àgbélébù tiẹ̀ dání ṣùgbọ́n kí aburú yẹn má pọ̀ ju dáadáa lọ ni káburú má pọ̀ ju dáadáa lọ ẹni tẹ́ rí tí mo sọ̀rọ̀ sí torí pé aburú yẹn kò tiẹ̀ sí dáadáa náà tí wọ́n ní aburú yẹn ti pọ̀ jù kódà gbogbo àwọn èèyàn tó sì ń pè mí dòní mo fi ọlọ́run mo fi àlùkùránì tí mo nígbàgbọ́ nínú ẹ̀ mo fi ṣẹlẹ́rì gbogbo àwọn tó sì ń pè mí lénìí wọ́n sì ń sọ àìdá wọn fún mi wọ́n lè sọ fún mi pé àwọn fẹ́ wá sórí láìkí wọn bá wọn sọ̀rọ̀ direct má fẹ́ káwọn bá wọn sọ̀rọ̀ kan àwọn fẹ́ wá ṣùgbọ́n àwọn yẹn ti bá mi sọ̀rọ̀ pé kí n fi eré àyẹn sílẹ̀ pé tí mo gbé dání jù bẹ́yẹn lọ otherwise tí bá fẹ́ tẹ̀bà ti ọ̀rọ̀ wọn nìkan àwọn táwọn èèyàn ti sọ fún mi lóríṣiríṣiríṣiríṣiríṣi mo máa ṣe mo lè ṣe fídíò mẹ́wàá lórí ẹ̀ mo lè ṣe fídíò mẹ́wàá lórí ẹ̀ ṣùgbọ́n bàtẹ́ yẹn ni bí ẹni èèyàn bí èèyàn ti wá sọ pé kí n fọ̀rọ̀ yẹn lẹ̀ lè ṣe eré tí mo filẹ̀ tí mi ò sọ kankan lórí ẹ̀ mọ́ èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ níṣẹ́ tí mo fi sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ yẹn gbogbo ẹ̀yin tí wọ́n tó fẹ́ sọ àbùkù nípa eh, bàbá wa Prophet Ṣẹ́gun Adébáyọ̀ ìwọ náà ó lè ṣerú fídíò tí mò ń ṣe lọ́wọ́ yìí kò sọ àìdá àwọn tó o bá mọ̀ èmi ò ní séǹtì ni wọ́n ṣùgbọ́n gbogbo dáadáa tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ni mo ti gbọ́ sí ẹ̀ẹ́dẹ̀ wàá gbọ́ dáadáa tó ṣẹlẹ̀ sí mi náà láti pàṣẹ wọn báyìí ẹni tìbí tí wọ́n sọ pé kí n má dá lóhùn mọ́ mo tó fi àlùkùránì búra lẹ́ẹ̀kan sí i mi tí ì rí ẹni tó sọ fún mi tó pè mí tọrọ nígbà ah, ah, ẹ wo ẹni tẹ́ ń bú yẹn èèyàn gidi dẹ̀ ní eré àtẹ̀rí lára rẹ̀ ní okùn yìí tí n bá rí ẹnìkan tó sọ fún mi kí àlùkùránì fìyà jẹ mí torí téèyàn bá sọ fún mi màá sọ síta n bá rí ẹnìkan tó sọ orú ẹ̀ fún mi pé ah ẹni dáadáa ni kọ́ kí àlùkùránì fìyà jẹ mí tí n bá rí kò sẹ́ni tó sọ àfàìdá àìdá àìdá nǹkan tó ń ṣe fún mi nǹkan ṣe fún mi wọ́n rìn ilẹ̀ mi ilé mi mi ò rí kankan kíní kan kíní kan oríṣiríṣi bẹ́yẹn làwọn yẹn sọ fún mi gbogbo ẹ̀ dẹ́wà kíkálẹ̀ lórí fóònù gbogbo ẹ̀ wà kíkálẹ̀ lórí fóònù so ẹ bí bàbá yẹn bá wá ń jẹ pé bó ti rí yẹn àká ìwà aburú mọ́ lọ́wọ́ tó tún wá ń ṣe oore bó ti ń oore tó yìí ah, ẹ̀yin èèyàn ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ mọ bí oore ṣe jẹ́ nínú Bible ni ẹ mọ tí Ọlọ́run sọ nípa oore ni ọ̀dà èmi tí mo jẹ́ mùsùlùmí màá kọ́ yín lẹ́kọ̀ọ́ lórí Bible lórí bíbélì nìkan ni màá sì ti sọ̀rọ̀ màá kọ́ yín ní ẹ̀kọ́ ṣé ẹ mọ̀ pé ìgbà kan wà tó jẹ́ pé àwọn mùsùlùmí ẹgbẹ́ mi ni mo face gbogbo ẹni tó ṣe tí ò dáa ni mo sọ mo dẹ̀ sọ àwọn tó ṣe dáadáa tìyín náà ló wá délẹ̀ yìí so tí n bá sọ tẹ́ǹtì tó ń ṣe dáadáa aburú irú wọn ni kẹ́yìn náà wàá gbé kẹ́ ẹ̀ sọ sórí íńtánẹ́ẹ̀tì èyí táburú wà lọ́wọ́ yín nípa wọn nípa aburú yẹn jáde àwọn kan sọ fún mi pé ó máa ń fi oore yẹn fààyè mọ́ra ní gbogbo ẹni tó bá sọrí fún ó fẹ́ sọdẹrú ni bíbélì fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan yé wa. ẹ bá mi lọ ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ bá mi lọ sí ẹ̀ẹ́dì tààrọ́ lómi ẹ má gbọ́ ẹ má bínú omi bá ṣe ń pè kí nìyẹn náà ni ẹ má bá mi gbọ́ bá mú glasses mi bí bá ti ń pè ní kẹ́ ẹ má bá mi gbà ẹ má bínú o sẹ́rí glasses yìí tí mò ń lò sí o ojú mi máa ń sún tí n bá ń ka nǹkan then secondly bó ṣe wà yìí ọmọ ń kọ́fà akẹ́lẹ́ dúdú dúdú tẹ̀lé lójú mi ojúmọ́ yún mi tí mo bá gbóhùn lẹ fírí gbogbo dúdú dúdú kì í ṣe pé mo dàgbà tó bẹ́ẹ̀ ni ọmọdé sì nínú. ẹ bá mi wo dẹtirónómì abẹ́dìtarónómì fifteen ẹsẹ̀ seventeen to eighteen ó ní God spoke about being kind to one's brothers and opening hand of kindness to others. Deuteronomy yẹn ẹ lọ bá mi wo ìwé òwe proverb nineteen verse seventeen God promised generous and kind people to repay them in their due season yẹn proverb ẹ bá mi lọ wo another proverb twenty two orí kẹsàn-án nine God promised who ever share his bread with other of a beautiful reward a beautiful reward ẹ̀rọ tó lọ bá mi wo ìwé sáàmù it is well with the man who deal generously and lead who conduct his affair with justice ìwé mímọ́ náà ni inú ìwé mímọ́ kàtà ìjọ bìlífì náà ni o ẹ̀rọ bá mi wo luke orí kẹfà ẹsẹ̀ thirty eight God promised the generous and kind shepherd that he will be rewarded adequately for his generosity. ẹnubá mi ka uh, act of apostle twenty verse thirty-five in all things I have shown you that by working hard in this way we must help the weak and remember the word of the Lord Jesus, how he himself said, It is more blessed to give than to receive. Ẹ tó lọ bá mi wo Galatians six two bear one another's burden and so fulfill the law of Christ ẹ tún lọ bá mi wo ìwé johannu john three verse seventeen sọ pé but if anyone has the word good and sees his brother in, in need yet close his heart against him how does God love abide in him? ẹ tún lọ bá mi wo proverb nineteen verse 17. Whoever is generous to the poor, lend to the Lord. Whoever is generous to the poor, lend to the Lord. And he will repay him for his deed. Bible yìí kan náà ló sọ bẹ́ẹ̀ o, èmi ò kìí ṣe kírísítẹ́nì mùsùlùmí ni mí o. Eh, Hebrew thirteen verse sixteen and do not forget to do good Do not forget to do good and to share with others, for with such sacrifice, God is pleased. Ẹ lọ bá mi ìwé Proverb twenty two nine the generous will themselves be blessed for their share their food with the poor ẹ lọ́wọ́ mi wí ìwé proverb the last one proverb twenty eight verse twenty seven those who give to the poor will lack nothing but those who close their eyes to them receive many curses bíbélì ló sọ gbogbo tí mo kọ sílẹ̀ yìí ẹ dákun gbogbo dáadáa tí ẹ wá sọ ń pa bàbá ìtẹ́ ló ń ṣe tí wọ́n á gbé mọ́tò fún tí ó gbé bọ́yàn tó ń fi mọ́tò ìyàwó ẹ̀ tọrọ fún èèyàn tó ti promise tí ò tí ò ṣòwò lọ́wọ́ ẹ̀ now ẹ wá wò ṣé ègún ló tọ́ sí ni àbí ìsúre sọ yẹ ká súre fún ni àbọ̀ yẹ ká gégùn fún gbogbo wọn tí nǹkan tó bá ń ṣe yìí ò bá wù kò kò fọ́ọ̀sì ẹ̀ kò fọ́ọ̀sì ẹ̀ ṣùgbọ́n ẹ má tó ẹ má tó ẹni tó ń ṣe dáadáa níjọ́ tí mo débẹ̀ àṣàbí ló bá mi àrẹ́ǹjì wọn wọ́n lè sọ mi pé àdèbá wọn níwájú ìta níwájú church mọ́tò tá a gbé lọ àtàbí ló sanwó fún onímọ́tò yẹn yóò gbé mi lọ yóò gbé mi bọ̀ tọ́lá àti bílíkì tá a bá ti parí tí mò eh, ń lọ́wọ́lọ́wọ́ yẹn tá a bá ti parí ẹ̀ tán màá máa padà bọ̀ bàdàn mọ́tò yẹn náà ni ó dẹ̀ máa gbé mi padà wọ̀ ìgbà káàdì ìdódò wọn bá wọn níwájú ìta ìgbà tá a bá wọn níwájú ìta òun yẹn wà lọ chọ́ọ̀chì rẹpẹtẹ ọjọ́ friday yẹn náà wọ́n wá sọ fún wa pé Mr. Sokoti o ìṣe òun kóde ní ọjọ́ tá a jọ dá tẹ̀fẹ́ gba interview lẹ́nu mi mi rò pé a máa lè ráàyè yẹn for now tábà tiẹ̀ máa ráàyè táyì díẹ̀ má bàa yọ ọ́ lẹ̀ a lè súré ṣe ní ọwọ́ alẹ́ yẹn kó tó di pa máa bẹ̀rẹ̀ ìṣòro tọ́lá sì sọ̀rọ̀ lójúmọ́ ni forty eight hours days là ń ṣe olókèsà ìyẹn ló túmọ̀ sí pé a ní kí mọ́tò wọn máa lọ so mọ́tò wa tọ̀nù padà mọ́tò wa ń lọ mọ́tò wa rí pé mọ́tò yẹn lọ wá pé ṣe àṣàbí àṣàbí mọ́tò bàbá sokoti kọ́ ló ń lọ yẹn ni ṣé kò ní dúró gbé wọn padà ni ṣé kò lè dúró dọ̀ láti ẹni wàá fáwọn náà lóòtẹ́ẹ̀ tí wọ́n sùn àyẹ̀ wá ní rárá kì í ṣe mọ́tò wọn àchátà mọ́tò yẹn wá ni wọ́n ní mọ́tò tí wọ́n kọ́ ni à wọ́n ní mọ́tò ṣùgbọ́n mọ́tò wọn ò dáa mọ́ ó ti gbó gan kò sí gbé travel kó là kó lè lọ travel ten kilometre wọ́n kàn máa ń fi irú ìjọ láàrin ìgboro Ìbàdàn yẹn nìkan ni ọ̀pọ̀lọpọ̀ bàtà bá jáde gan wọn rí gbé wálé padà nígboro wọn ni ah sorry o ah ok okay dákun bá mi sọ fún wọn tí mo fẹ́ ràn yín sí wọn ní kẹ́ jíṣẹ́ o ẹni mo ní pẹ̀lú ògùn ọlọ́run ni a ṣe interview wa yẹn lénìí ṣùgbọ́n kàn jọ torí ọlọ́run mi ní fẹ́ kí wọ́n lọ lọ́la ìyẹn ẹ ṣàṣọ pé mo ní lílọ wọn màá fẹ́ kó di Sunday pé wọ́n á san owó order day sílẹ̀ níbi tí ibi ṣùtù kan náà ń lọ fún mi wọ́n kọ́kọ́ mú mi lọ sí yàrá kan dọ́bù bàtí wọ́n sọ fún wọn yìí tí owó yàrá ẹ̀ báyìí twenty seven thousand ni wọ́n sọ pé ah no no no no yẹn kọ́ lè máa mú Mr. Sokosi lọ ẹ lọ gba súùtù fún ẹ gba súùtù fún wọn wọn lọ gba súùtù fún mi èmi àtọmọ mi ẹyẹ kan ládẹjọ lọ ọmọ mi ọkùnrin tó máa mi handle recording so èyàn lè jíṣẹ́ fún mi pé wọ́n ní mi ò lè lọ́rọ̀ la òun àṣẹ ah, kò sí àwọn olóhùn ọmọ ọmọ tí wọ́n ní mi ò lè lọ́rọ̀ la mo lè rò pé àyè ah, tó sọ̀rọ̀ yìí ẹni ọlọ́run ni wọ́n pé ìyàwó wọn náà náà fi bá mi sọ̀rọ̀ mo dẹ̀ lókè kó burú pàtó dẹ̀ di àárọ̀ ọjọ́ kejì wọ́n dẹ̀ pè mí ẹ iṣẹ́ òru tí wọ́n ṣe ń jọ yẹn èmi náà bá wọn wà nínú chọ́ọ̀chì yẹn láfítà tá a parí ìgbà tó di bí aago mẹ́jọ wọ́n ní kí n máa bọ̀ kí wá rìkọ́dù àwọn mo rìkọ́dù wọn tán ní ọjọ́ friday yẹn so mo rìkọ́dù wọn tán àti mo rìkọ́dù wọn tán ìgbà yẹn náà wá padà wá bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ náà padà láago méjìlá yẹn so èmi dúró di two mo lọ sùn lóòtẹ́ẹ̀lì torí ká mi ò ṣe ẹni tó rí rẹ̀ orí rẹ̀ kọ àdúrà so mo dẹ̀ pé wọn ò ní ṣépè ń bẹ̀yìn àdúrà náà fẹ̀sẹ̀ mo sì nígbàgbọ́ nínú àdúrà so now ìgbà tí mi lọ sùn ìgbà tó wá di ọjọ́ sátọ̀dé òun eh, eh, ok ní ọjọ́ friday yẹn wọ́n á padà bá mi lóòtẹ́ẹ̀lì àti àwọn àtẹnìkan wọ́n wá introduce ẹni ẹ̀ sí mi pé bá Sokoto ẹ̀ tọ́ máa ti kí n kí ayé ni o ẹ má bínú èmi lè má mọ aráyè wá sọ́dọ̀ yín gbogbo wa ẹni tètè bá fẹ́ láyé ẹ̀ sọ fún wọn wọ́n dẹ̀ kọ́ wọn bọ́ àpò wọ́n dẹ̀ mú hundred thousand lójú mi reason tó fi ṣe yẹn ni pé kí n lè mọ̀ pé anything tó bá wù mí jẹ ni mo lè béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ fún ẹni ẹni hundred thousand pé owó tó fi take care Bàbá Sokoto rè o ó dijọ́ Sunday kan tó lọ tàbí Monday o kò mọ owó payment hòtẹ́ẹ̀lì o owó tí wọ́n máa fi fún mi lóúnjẹ fún mi ní nǹkan tí n bá ní mo fẹ́ ni o ah! mo wò pé ó di three hundred thousand tí bàbá yọ ọ̀nà lé mi lórí wọ́n ti fún mi two hundred wọ́n one hundred lẹ́ẹ̀mejì tẹ́lẹ̀ sẹ́yìn láì ríra rí lórí pé ẹ lọ dúró tọmọ mi ń bàdàn ẹ lọ sojú fún mi ẹ lọ sojú mi ní bàdàn ẹ̀yin ni wọ́n release ọmọ mi fún ní bail ní court ẹ̀ẹ́dẹ̀ mọ́ra rí ẹ̀ẹ́ríra rí láyé so lórí ẹ̀wọ̀n ntí wọ́n ntí wọ́n tẹnumọ́ jù nìyẹn wípé ah mo ṣe àwọn lóore tí àwọn expect so having said that pàtó di ijọ́ Saturday yẹn náà bá pè mí nígbà tó kó tí ẹ wá wo mọ́tò yín o bá lọ bẹ̀ ní bá fi mọ́tò yẹn hàn mí Highlander Highlander tó kún bọ̀. ẹsẹ̀ mi sì ń gbọ̀n because àjọsọ nǹkan kan tó jọ bẹ́ẹ̀ rí bá a sọ̀rọ̀ mọ̀ wá mọ́tò mo dẹ̀ ti sọ̀rọ̀ pé mọ́tò mi ò dáa mọ́ ó ti tó ó ti lé ní oṣù mẹ́fà tí mo ti ń sọ repeatedly nínú kíní mi yẹn ṣùgbọ́n mo dẹ̀ mọ̀ pé àjùmọ̀bí ò kàn tàánú ẹni tọ́lọ́ ń bá wọn sí ni ní ìsìn dáadáa àwọn èèyàn ń ṣe dáadáa fún mi gan lórí YouTube náà tán mọ̀ mí láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n mi rẹ̀ ni ra mọ́tò fún mi so báwọn bá wa ra mọ́tò fún mi so ìkínú mi ò bàjẹ́ ni àbó yẹ kí n kọ́ wọ́n wá fẹ́ kúwèé fún mi nídàkọ́ńkọ́ yẹn láàrin èmi àtàṣàbí àtọmọ mi tó tẹ̀lé mi wá àti ẹni tí wọ́n rántí pé kó máa tẹ́kì àmì yẹn ya ẹ̀kọ́ ìwé mọ́tò wà ẹ̀kọ́ kìnìún wọ́n fẹ́ kó fúnlẹ̀ mi lọ́mọ nílá ilé bàbá ẹ̀ lè fún mi báyìí orin tí yẹn bá fẹ́ ṣe fẹ́ mi wọ́n máa ṣe láti hàn bẹ́ẹ̀ ṣe láti hàn gbogbo ayé ní ìpìlẹ̀ sọ fún bọ̀ ẹ jẹ́ káwọn èèyàn wá ẹ kún mi lójú àwọn èèyàn kórì mi lè wù wọn ni àkáwọn fún inú ṣọ́ọ̀ṣì làwọn ti máa lè fún yín yẹn sẹ́yìn pé àwọn máa bẹ̀rẹ̀ àwọn máa bẹ̀rẹ̀ àwọn máa lọ́jọ́ ìwọ̀n lórí ìsìn ni mo ní bẹ́ẹ̀ ní sàyẹ̀ fún mi bẹ́ẹ̀ pé ok ló fi jẹ́ pé lọ́jọ́ Sunday wọ́n fún mi ní kinní yẹn ní inú ṣọ́ọ̀ṣì ẹ ẹnìkan bàbá kan wá wà tí wọ́n ń sọ̀rọ̀ wọn ẹ wọn mi fẹ́ ṣe orúkọ bàbá yẹn dá ṣùgbọ́n bí aṣíwájú ni bàbá yẹn jẹ́ fún ọ ní CAC so wọ́n ti sọ̀rọ̀ bàbá yẹn láìmọye ìgbà lójú mi ní ìjọ ọ̀sìn yẹn níjọ Friday yẹn kò sí ó fẹ́ẹ̀ mọ̀ sí ẹni tó sọ̀rọ̀ ńbẹ̀ tí ó sọ̀rọ̀ bàbá yẹn tí wọ́n ń sọ nǹkan bíi mẹ́ta mẹ́rin tílé ìbátanlé náà tó sọ nǹkan mẹ́ta mẹ́ta mẹ́rin mi tí ò ní papọ̀ mí ìta àti gbọ́ bàbá wa Prophet Adébáyọ̀ gan wọ́n sọ ọ̀rọ̀ bàbá yẹn bí ẹ̀mẹrin àbí ẹ̀márùn níjọ́ yẹn dáadáa tí bàbá yẹn ń ṣe wọ́n lè sọ bí ẹni yẹn ṣe gbé ọ̀gá fún àwọn wọ́n lè sọ bí ọlọ́run ṣe bí ọlọ́run bí ọlọ́run ṣe súnmọ́ bàbá yẹn tó wọ́n lè tún jẹ́ kí ó yé mi pé bàbá yẹn ní agbára jà wọ́n lọ kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lè sọ̀rọ̀ ẹ̀ ọ̀sán fún pé bàbá yẹn lágbára jà wọ́n lọ so aṣọ tí wọ́n wọ̀ tí wọ́n fi ń ṣe ìsìn lọ́wọ́lọ́wọ́ fọ́tò bàbá yẹn ló wà lẹ́yìn ẹ̀ báyìí níjọ́ sunday yẹn ẹ fọ́tò bàbá tí wọ́n ń sọ̀rọ̀ ẹ ẹ rí i pé èmi ń sọ wípé fọ́tò bàbá yẹn ló wà lẹ́yìn wọn ọmọ mi ní bóyá kì í ṣe fọ́tò wọn ṣùgbọ́n fọ́tò tí mo rí tó wà lẹ́yìn prophet adébáyọ̀ yẹn ó dàbí pé fọ́tò bàbá yẹn so inú mi wá dùn wípé bàbá tí wọ́n ti ń ròyìn ẹ̀ láti jẹta tí mo ti dé yẹn ó ní wọ́n wá ní kí wọ́n wá pèsèǹtì àwọ́ọ̀dù fún mi ẹ wò ó. yóò dà fún ọ ó tún ní kí n fi kọ́kọ́rọ́ mọ́tò yìí sí ìwé mọ́tò nìyí. ṣe rí nǹkan bí wọ́n ṣe gbé àwọ́ọ̀dù tèmi fún mi nìyẹn wọ́n mọ̀ pé inú ọ̀tá ọ̀rẹ́ ẹ̀ dùn inú ọ̀tá ọ̀rẹ́ ẹ̀ dùn ṣùgbọ́n inú tí ó dùn náà ni ó polówó ẹ̀ lẹ́yìn tí wọ́n á gbé tèmi fún mi tán wọ́n tún wá decide láti ọ̀rẹ́ mi náà wá ju tiẹ̀ sí mi pé kí n fi tòun náà hàn mo wá fẹ́ fi mọ́tò àṣàbí tí wọ́n gbé fún òun náà ní last year ẹ wò orin. ṣe rí méjèèjì lẹ ti rí yẹn ṣe tó ra mọ́tò tó fi gbé bàbá orúkọ rẹ̀ ò ní parun ẹni tó ra mọ́tò tó fi pa bàbá ẹ̀ orúkọ tiẹ̀ náà ò ní parun now ẹ consider gbogbo ohun tó lọ ń sọ nípa ọrẹ àtinúwá fún àwọn èèyàn ẹ wá consider tí bàbá yìí ń ṣe the only thing tẹ́ ẹ rí complain lórí orí náà ni pé ó ń ṣeré ó ń fáwọn èèyàn ní kíní ó ń fáwọn èèyàn ní kíní bí bàbá wa yẹn ṣe wá ń so orí yẹn tó náà bí kì í ṣe pé àwọn ni ó ń fowó ra mọ́tò wọn yẹn eh, mọ́tò yìí sì tún wà nínú mọ́tò wọn g-wagon g-wagon sì tún wà nínú mọ́tò tí bàbá yẹn ń lò àtàwọn other cars very big big cars now bàbá yẹn ti ṣe orí tó fẹ́ ṣe fèmí lóòótọ́ ẹ̀yin kan wà tó lè máa dùn yín inú lè máa bí yín ẹ lè máa bọkàn jẹ́ lórí ntẹ́ ẹ rí yẹn ẹlòmíì tí ẹ lé ń dọ̀bálẹ̀ fún ọ ni kò ní mínì kò ní mínì àwọn tí wọ́n bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run èmi máa ń pọ́n wọn lé dáadáa pàápàá jùlọ gbogbo ẹni tó bá wà ń pò bí mo ṣe níjọ́ tí mo lọ íńtáfíù Ìbà Gani Adam kò sí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ tán wọ́n ní respect tí mo ti fún wọn ti pọ̀ jù mo ń dọ̀bálẹ̀ fún wọn mo ń ṣe kan fún wọn bọ́lọ̀ ń ṣe dá ẹ̀mí nìyẹn ìwọ ni kò ṣe tiẹ̀ bọ́ bá ṣe wù ẹ́ now àwọn bàbá yìí wá ṣe oore yìí fún mi tán ẹ̀rù ọlọ́run wá bà mí mo á wò pé ẹ́ èmi tí mi ò gbé mọ́tò wá sẹ́kọ̀ọ́ mo wá di ẹni tó ń gbé mọ́tò lọlé tí mi ò gbé mọ́tò wá sẹ́kọ̀ọ́ rárá mo wá di ẹni tó ń gbé mọ́tò lọ sílé ẹ̀ẹ́ ó tún kún kankan tí mo fẹ́ mú wá sí etígbọ̀ yín. Eh, àwọn èèyàn kan ń béèrè nọ́mbà bàbá lọ́wọ́ mi àwọn kan ń béèrè nọ́mbà àṣàbí ṣùgbọ́n mo ní ayọ̀ láti sọ fún yín wípé nígbà tí mo sọ fún bàbá mi ìfẹ́ gbé ọ̀rọ̀ tá a jọ sọ wá sórí kìnìún ìmọ́tò tó máa gùn jù mo fi ayọ̀ sọ fún yín wípé bàbá ní ah kí anybody tó bá béèrè nọ́mbà mi lọ́wọ́ àwọn lọ́wọ́ mi kí n fún wọn báwọn ò ṣe nǹkan àbòsí kankan síbì kan àwọn ò ní kẹ́nẹ́kẹ́nẹ́ kan bì kan ẹ tó bá béèrè nọ́mbà mi ẹ fún torí ẹ̀ ni màá sì fi fi nọ́mbà wọn sórí ẹ rí nọ́mbà wọn lórí fídíò yìí ah Mr. Asabi sọ pé àwọn ò gbà àwọn ò fẹ́ fún ẹnikẹ́ni nọ́mbà wọn ẹni tó sọ pé òun fẹ́ fún ẹnikẹ́ni nọ́mbà wọn náà má dẹ̀ máa ní reason torí tẹ́ bá wò dáadáa gbogbo fídíò Àṣàbí tẹ́ ti wò ẹ̀ kò fi nọ́mbà rẹ̀ bẹ́ẹ̀ tó bá fẹ́ fi nọ́mbà rẹ̀ ta that is the best place fún láti fi sí i so the reason is best known to him ẹ má jẹ́ argue lórí yẹn so gbogbo ìwọ tó bá ti wá mọ̀ pé o ní nǹkan tó fẹ́ ṣe o ní nǹkan tó fẹ́ ṣe fún fine o lè o lè ṣe ṣe rí oore lóore máa ń wọ́tọ̀ àwọn èèyàn máa ń ṣe àwọn èèyàn ti ń ṣoore kàyàkàyà fún mi láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ kínní títí dìsìn ṣùgbọ́n ìkan wá wà tó ti kà mí láyà tí mo nígbàgbọ́ pé mo gbọ́dọ̀ sọ fáráyé inú ẹnìyẹn ò lè dùn sí pé mo dárúkọ ṣùgbọ́n màá màá màá fẹ́ kí wọ́n gbà ṣé rí ẹni tí mò ń sọ yìí dídúró tì mí tí wọn ó ti kọjá bẹ́ẹ̀ ó ti kọjá nǹkan tí a lè máa fẹ́nu sọ ẹ rí i pé mo sọ fún yín pé mo parí thirteen episode kan tí mo ní màá máa tí mo ní tí n bá ti ní very who jẹ́ subscriber màá bẹ̀rẹ̀ sí ni máa sọ ẹ̀ owó kékeré kọ́ ni mo ná sí ṣe mọ̀ pé ẹni tí mò ń sọ̀rọ̀ rẹ̀ bíi three point seven million lówó tó nìkan dá fún mi lórí iṣẹ́ yẹn bíi three point seven million lówó tí ẹni dá tó fún mi wọn àdẹ̀ tí ìbámisọ̀ kankan lórí ẹ̀ títí dìsìn èèyàn ẹni tí wọ́n bá ti sẹ́ǹdì nǹkan sílé wọ́n á wá pè mí Sokoti ìgbà tí kò àtẹ́ bá ti lọ Ìbàdàn wọ́n dé ilé mi yẹn lọ gbé nǹkan báyìí o mo ti lọ gbé àìmọye àwọn nǹkan láti ilé wọn láti ilé wọn ètò wá sí pabambari ibẹ̀ lónìí ni pé ṣé gbogbo yín lè mọ̀ pé nínú oṣù kọkànlá mo ní mò ń bọ̀ wá sí Amẹ́ríkà tí ọ̀pọ̀lọpọ̀ yín náà dẹ̀ ti múra lẹ̀ pé ẹ fẹ́ ṣe mí lálejò ṣùgbọ́n one way or the other mi lè wá ní november yẹn mọ́ because as at that time lèmi sì fẹ́ lọ san owó tíkẹ́ẹ̀tì kò mi rí owó tíkẹ́ẹ̀tì kankan tó less than three point something million mo dẹ̀ wá wò pé ah ṣé màá wá lọ yá three point something million láti ra tíkẹ́ẹ̀tì àmọ́ ní kí n ti bẹ̀rẹ̀ nígbà tí mo pé mo ṣèfowó kan sí amẹ́ríkà tí mo fẹ́ lọ kó ah emergency yẹn àwọn tí wọ́n fẹ́ ṣe mí lóore fẹ́ ṣe mí lóore tí wọ́n bá fẹ́ ṣe mí lóore ọwọ́ mi ló yẹ kówó yẹn wà kì í ṣe pé kó ti bá nínà lọ so torí ẹ̀ ni mi ò ṣe wá mọ́ then ọ̀dọ̀ wọn gangan gangan ni a ti jọ sọ pé màá dé sí àwọn tẹ̀ ti agree so ìgbà tí kí ni ẹ wá yí tí mi ò lọ mọ́ wọ́n kàn déédé wọ́n kàn déédé the tíkẹ́ẹ̀tì sí mi léni mo ti wá sọ pé ó di April bọ̀ èyí tó wá yà mí lẹ́nu pé ẹwo ẹwo april sísìn èyí ti kàn máa rójú aago mi ni pé máa yìí ti lọ ra tíkẹ́ẹ̀tì tó àfúrò mi wọ́n ti lọ ra wọ́n kàn sẹ́ndì tíkẹ́ẹ̀tì sí mi lónìí mi ò rí irú ẹ̀ rí mo kàn ń gbọ̀n lẹ́sẹ̀ ni mo ṣe ń wò gbà ah, kí ló dé kí ni kí ni mo fi sórí lọ́dọ̀ ọmọ àyè gangan gangan tí n bá ní mo mọ̀ mo parọ́ ni àwọn ẹlòmíì náà ń ṣe mí lóore o ṣùgbọ́n tí wọ́n yìí ti ó ti kà mọ̀mọ́ jù ó dẹ́rù bà mí ó ṣéèkì mi mo ti ra trafro ticket fún mi hmm. ẹ ẹ dákun torí ọlọ́run Mr. Olúfẹ́mi Àìná ẹ má jẹ́ kọ́rọ̀ yóò dùn yín mo mọ ìgbà tẹ tí ń bá mi fà á tí àpọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń bá mi fà pa fà pé mi ò gbọ́dọ̀ dárúkọ àwọn ẹ má bínú ń padà máa dá orúkọ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo lè mọ̀ mọ̀ ó lè mọ̀ mọ̀ tẹ̀léra wọn ṣùgbọ́n yorùbá ní yinniyinni kẹ́ni ṣe mí mr olúfẹ́mi àyìnà yorùbá sọ pé yinni yinni kẹ́ni ṣe omi torí ìrògùn náà la ṣe sóore torí ìrògùn la ṣe sóore mr olúfẹ́mi àyìnà ẹ má bínú pé mo dárúkọ yín mo àtúnforúkọ yẹn pamọ́ but ẹni tí mò ń sọ yìí Mr. Olúfẹ́mi Àìná lórúkọ wọn ń jẹ́ wọn ò dẹ̀ ní bínú pé mo dárúkọ wọn this is somebody tó tó máa pe àbúrò ẹ̀ pé sẹ́ndì owó sí bàbá Sokoti àbúrò ẹ̀ ọmọ ìyá ẹ̀ tó jẹ́ pé òun náà ló mú lọ sí Amẹ́ríkà ìyẹn náà tún sẹ́ndì owó sí mi mo dúpẹ́ lọ́wọ́ mọ̀lẹ́bí yín o mọ̀lẹ́bí mi ò mọ mọ̀lẹ́bí yín rí mọ̀lẹ́bí yín ò lè jẹ mọ̀lẹ́bí mi lówó tá a máa ní owó yẹn lẹ́ san padà mo dúpẹ́ gan o mo dúpẹ́ gan o ṣe rí ẹ̀yin kọ̀ọ̀kan tí mo bá ń dá orúkọ yín pẹ̀lú ní tẹ́ǹsì fún mi sẹ́yìn ẹ má bínú ẹ dákun ẹ bá mi gbà mọ́ra ẹ bá mi gbà mọ́ra ni mi ò lè mi ò kí ń lè mú mọ́ra that is why tẹ́ fi rí i pé mo sọ fún àwọn bàbá yẹn wípé kí wọ́n nǹkan tán kó fún mi ń ta yẹn kán mọ̀ kó fún mi ń ta mo fẹ́ kán kó fún mi lójú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni mo fẹ́ torí èmi èmi máa ń èmi ò kí ń fẹ́ fi orí tán bá ṣe fún mi pamọ́ gbogbo yín náà lẹ́mọ̀gbà tí mo ti ń pariwo mo ní ìdìmọ́tò mo ní ìdìmọ́tò mo ní ìdìmọ́tò gbogbo àti mo ń pariwo pé mo ní ìdìmọ́tò àwọn èèyàn ń fún mi lówó wọ́n ń bọ̀ mí lówó oní hundred oní two hundred oní fifty thousand wọ́n ń bọ̀ mí lówó náà ṣùgbọ́n mi ìrẹ́ nìkan kan bọ̀ ní mọ́tò yẹn mo lè mi ò bá sọ̀rọ̀ mọ́tò rárá rárá rárá tá ẹni ẹ lọ́kàn dé sí pé mo ṣe ọmọ tòun lóore mo lọ dúró tí ọmọ àwọn bá dà ọ̀tán mo dẹ̀ sọ fún yín owó wọn lọ́wọ́ mi ti wọ bíi ok ní àárọ̀ ọjọ́ tí mo tún fẹ́ dé wọ́n tún sẹ́ndì hundred thousand sí nínú àkáǹtì mi mo tiẹ̀ ti dójú ọ̀nà kí n torí yẹn láàárọ̀ ọjọ́ monday mo bọ̀ ṣe rí Eh, bí a bá ń sọ̀rọ̀ àwọn tí ó ń ṣe àìdáa tá a dẹ̀ ń bú wọn pé kí wọ́n fi àìdáa sílẹ̀ tá a bá lè sọ̀rọ̀ àwọn tó ń ṣe dáadáa àwa náà ò ṣe dáadáa a ṣe dáadáa kí ni ẹyọ ọrùn kan ọ̀rọ̀ ẹyọ kan tó wá yà mí lẹ́nu tí mo fẹ́ sọ fún wa rèé látijọ́ tí Tibetan ti sọ ọ̀rọ̀ tó ti lérò ikú sí mi látijọ́ yẹn ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo ti ń pè mí àwọn traditionalist tó ti ń pè mí pé ọjọ́ ọkù ti yín kọ́ ló dá tí gbogbo wọn ti ń dúró tì mí tán ṣàdúrà fún mi tán ṣe gbogbo ẹ̀ fún mi àìmọye pásítọ̀ ni wọ́n ti pè mí tí wọ́n á pè mí tí wọ́n á ṣàdúrà fún mi pé ọ̀rọ̀ ẹ̀ ò ní ní nǹkan kan ṣe pẹ̀lú mi ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí wàláì mi ò tí ì rí àáfà ẹyọ kan tó pè mí tí ẹ̀ sọ nǹkan kan lórí ọ̀rọ̀ yẹn bóyá nínú gbogbo àwọn bíi ẹ over thirty thousand tó wá ti wò yẹn o bóyá àti ìrí mùsùlùmí nínú wọn débi kí wọn ó rí débi kí wọn ó tiẹ̀ lè sọ pé àwọn náà ní jábúrú ọ̀sẹ̀lẹ̀ sí yẹn o bóyá n tó fà á nìyẹn o ara tá à ń sọ nìyẹn ara tá à ń ibi tí ọ̀kánjúwà èèyàn bá so sí lèèyàn ti kà ibi tí ọ̀kánjúwà èèyàn bá so sí èèyàn ti kà bí mo bá jẹ́ olójú kòkòrò ẹ̀sìn sìn àwọn tí wọ́n dúró tì mí lọ́jọ́ ìṣòro èmi náà fẹ́fẹ́ mi mo rìn pé ah mo ń lọ jọ ìwọ̀n mo ń lọ darapọ̀ mọ́ wọn wọ́n ṣe ń ṣe fúnra wọn rè àárí nínú àwọn náà tí wọ́n ń ṣàìdá ìgbà míì náà wà tó jẹ́ pé irú nǹkan táwọn mùsùlùmí ṣe tán àti ẹ̀nà ní mi ó lè wáyé látọ̀dọ̀ tiwọn náà irú àwa yìí ti grown up kọjá ká mọ́ lè dá nǹkan rò ṣùgbọ́n kò pọ́n àwọn mùsùlùmí lé pé ó wá dàbí ẹni pé kò tí ì sí mùsùlùmí kankan tó ó gbọ́ ọ̀rọ̀ yẹn látẹnu tibẹ̀ tán ẹ̀yin kìrìsìtẹ́nì tẹ́ bá mi kẹ́dùn tàbí tẹ́ dúró tì mí tẹ́ ṣàdúrà fún mi mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo àdúrà tẹ́ ṣe fún mi yóò mọ ìyẹn náà o ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé tẹ́ dúró tì mí tẹ́ ṣàdúrà fún mi tẹ́ ṣe gbogbo ẹ̀ fún mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà o ojú òní ti yín o ẹ̀ ní fọwọ́ gbòkú ọmọ yín sìn o gbogbo àdúrà tẹ́ ṣe fún mi yóò jẹ́ tẹ̀yin náà o. tèmi bá wá ní ọmọ mùsùlùmí ni mí mi ò bá àfa mi ò bá àwọn pásítọ̀ tán mi ò bá kìrìsìtẹ́nì tán mi ò bá ẹlẹ́sìn àbáláyé tán àwọn wo ni ò bá dúró tì mí lẹ́nìí ṣe rí justification pé mi ò bá ẹnì kankan sọ tẹ́sìn mi ò bẹ́ẹ̀ nìkan kan sọ tá ṣe ti rí justification ẹ̀ báyìí justification ẹ̀ ni pé àwọn tí mo lè máa bú yẹn tí mo lè máa sọ pé mi ò bá wọn ṣe mi ò ṣe àwọn náà wá ń dúró tì mí jù lẹ́nu ju àwọn mùsùlùmí ẹgbẹ́ mi lọ bẹ́ẹ̀ mo lè sọ àìda tí àwọn mùsùlùmí kan ṣe mo lè sọ dáadáa tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ti ṣe tá a máa ní bóyá mò ń against ẹ̀sìn tèmi ni mi ò against mi ò against ẹ̀sìn Islam láyé. Like àwọn onídèédèédè ìdí èsì Islam ni mò ń wọ against not Islam tí n bá máa tí n Islam tàbí tí n bá máa hate Islam mi ò ní pera mi mùsùlùmí mọ́ kò sí reason fún mi láti láti condemn Islam àwọn tó ń practice ẹ̀ ni mò ń condemn lọ́nà tí ò tọ́ mo dẹ̀ ń pọ́n àwọn tí wọ́n ń practice ẹ̀ lọ́nà tó tọ́ lé ẹ̀yin èèyàn mi ní eh, ìlú òyìnbó ẹ̀rí pé mo máa ń pariwo diaspora diaspora diaspora jù diaspora ni mo ti ń rí oore jù àwọn èèyàn ń ṣe mí lóore gan ní diaspora àwọn èèyàn ń ṣe mí lóore gan ní pásítọ̀ tó pè mí láti diaspora lórí ọ̀rọ̀ yẹn láti diaspora different country wọ́n á lé two hundred ní diaspora nìkan àwọn babaláwo kan náà pè mí tán ní babaláwo làwọn ní diaspora but àwọn babaláwo tó pọ̀ jù nàìjíríà náà ti pè mí àti áfíríkà so iye yẹn mọ̀ jẹ́ ká fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọpá ejò pọ̀ lọ́pọ̀lọ kéjì ọmọ bá escape mọ́ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ṣùgbọ́n ẹ̀yọ nǹkan oró kan tí mò ń bẹ̀yẹ̀ fún yìí ẹ bá mi ṣe é ó wù mí láti máa wá upload àwọn fíìmù tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe èyí àtàwọn fíìmù tí mo ti ṣe tẹ́lẹ̀ tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ò tí ì láǹfààní àti wò rí ó wù mí kí n máa wá showcase lórí Sokoti TV tẹ́ bá wò mo ti fi ìgbà kan fi Adégoróyè fíìmù tí Ìbà Gani Adam bá mi participate nínú ẹ̀ Adégoróyè mo ti fi ìgbà kan fi sílẹ̀ lórí Sokoti TV kò lọ rárá mi rí èyàn tí mi rí ẹ́písòdù tí two thousand yẹn wò kò sí wọ́n fẹ́ẹ́ dàbí ẹni pé kò sí ẹ́písòdù tí one five yẹn wò gan sọ̀rọ̀ pé yẹn bá yẹn lọ́kàn jẹ́ àwọn fíìmù ewu tí mo fowó iyebíye ṣe ṣe ni màá kó síbẹ̀ yẹn níṣẹ́ tẹ́ fi rí pé àwọn ẹlòmíì wọ́n lọ kó fíìmù wọn fún àwọn tí wọ́n ní grown uh, YouTube nìyẹn àwọn ní àwọn ẹlòmíì ní one million over one million bẹ́ẹ̀ ẹ̀yin náà sí ẹ lágbára àti jẹ́ kí n rí one million yẹn láàrin oṣù kan torí in every month mi mi mi rò pé mò ń ṣe less than ten video bó bá ti wù ní òkèrè tó so àwọn fídíò ni mo dẹ̀ sọ fún yín wípé ok ẹ wo fídíò àṣàbẹ̀ ń sìn ó dàbí pé àbó ó ti àbó forty five thousand viewers kó tó di pé mo fídíò ilé so ẹ wo iye yẹn forty five thousand yẹn lóòótọ́ mo mọ̀ pé àwọn tán ti rẹ́gísítà fún mi á wà nù wọn mo gbogbo àwọn tí ò tí rẹ́gísítà tán bẹ̀ kí wọ́n kí wọ́n rẹ́gísítà fún mi kí wọ́n tó bá mi bá àwọn èèyàn sọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n wo tí baba wa prophet prophet Ṣẹ́gun Adébáyọ̀ káwọn náà bí àwọn bíi thirty something thousand tó ti wò yẹn káwọn náà kí wọ́n bá mi subscribe ìgbà wo ni one million ó fi pé ìgbà wo ni one million fi máa pé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín ẹ bá mi tẹ ìka àmì ẹ bá mi tẹ ìka yín sórí subscription yẹn kì í kúkú sí pé ìsanwó ni ẹ jọ̀ọ́ ojú òní tì yín ẹ̀yin náà lè gbé gbogbo àwọn tó gúrò yẹn gbé mi náà ẹ ṣàánú mi ẹ torí Ọlọ́run ẹ ṣàánú mi pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà ní diaspora yẹn ẹ jọ ojú òní tì yẹn so mo fẹ́ kó sùúyè tó parí kí n ti ní one million tí mo tẹnu mọ́ yẹn kí ẹ wá wo irú àwọn fíìmù tẹ́ ẹ máa wò lórí ìkànnì mi ẹ má jẹ́ ká sọ́jú báyìí lọ ká má fagùn ẹ̀yin èèyàn mi ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o àní fojú sunkún ara wa ojú òní tì yín o bọ́rọ̀ bàbá tó fún mi ní mọ́tò bó ṣe rí nìyẹn o ẹni tó bá dùn mọ́ mi nú kó bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kọ́lọ́run dẹ̀ ṣerú ẹ̀ fún ọ ẹ tí ò bá dùn mọ́ nínú gbogbo wọn náà lọ́ọ́ máa rí pé níwọ̀n ọdún ajẹ́ pé níwọ̀n ọdún sóore nìyẹn ẹ tí dẹ̀ dùn sóore fún tí sí